الله أتقاكم إن الله عليهم خبير قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يعتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وأزواجه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 وعليكم السلام ورحمة الله وبركاته أربعكم ولو أبع الله الحمد لله Ọba tí Ramadan sudah dàbí àná. Allahu akramakum bi hadha al-khayr. Ó fi oṣù Ramadan ini itu sílẹ̀ Islam fún wa, ó fi wa. Allahu akramakum bi hadha al-khayr. Àwọn oríṣiríṣi ń tọ́lọ̀ fi fún àwọn Mùsùlùmí lé sàfihàn sáwọn ẹ̀dá tó kù láyé أمة التوحيد àwọn tá a sọ àkọ́kàn lọ́lọ́run apẹ̀rẹ̀ wọn pa kó rere ẹ̀ ṣàjẹ́ máa dúró lójú. Allahu akramakum bi hadhal khayr. Nínú ẹ̀sìn wo ni ẹ ti kà fún wa bí kì í sọ̀dọ̀ àmọ̀kùlọ̀ náà? Fastabshiru ya ummata tawhidi. Oṣù wọn náà ní nínú àwọn oṣù ayé tí àwọn èèyàn náwó nínú rẹ̀ tí wọ́n náà nínú rẹ̀ tó dàbí sọ̀rọ̀ wọn náà. Fastabshiru ya ummata tawhidi. العالمين أجمع فيك رفع كوريري ولتشكر لمولى على إنعامه أشوان جنوتان كرفع كوريري بينا كما دبت ولتشكر لمولى على إنعامه أنا ما أمك وشانا ونيو Àwọn èèyàn lò láyé rẹpẹtẹ o. Wà nígbà ìṣòro ní Máúlá. Ìjà dúpẹ́ tí wọ́n fọ́lọ̀ lórí ìṣòro. Wọ́n lá ilẹ̀ wọ́n rìn. Àwọn ìdọ̀ní ìmọ̀ tó jù jù wá lọ jùmọ́ oúnjẹ ìhìdáyà. Wàlìjẹ́sùn lè mọ́lá àláìnà àmìhì. Ṣàdínlẹ̀ èèyàn lọ́lọ́ máa ń ṣe fún Tẹ́lẹ̀ àti nínà wà nínú wọn, dúpẹ́ ti wá. Ọ̀sọ̀rọ̀ bí dákébìrì wà dáhàmì bìí.

الذي يهدي العباد لنوره إليه كن شعليك فعنبي الله كن شواسف عليه وهو الذي يهدي العباد لنوره Ọ̀dọ̀ tó máa jẹ́ ìsáni tí fún gbogbo wa pé ká fúra ò, ká kún fún bẹ̀lọ́ lórí àwọn ọmọ wa ní ọ̀. Ká kún fún bẹ̀lọ́ lórí àwọn aya wa ní ọ̀. Ká kún fún bẹ̀lọ́ lórí àwọn ọkọ wa ní ọ̀ ká máa fọkàn balẹ̀ pé ayé nínú ilé títí wa ìsìlámù làwọn ń ṣe nígbà náà máa ti fẹ́ náà tìrì tiwọn. wọ́n wọ́n lẹ́bí yálà ilé ìbáda nínú ìyí. lórí ẹ̀ nínú tá gbọ́dọ̀ máa tọrọ rẹ̀ ní gbogbo ìgbà pàápàá jùlọ bóyá lásìkò tá a tún wà yìí ṣe àwọn àtúntò gbígbà ojú àtúntò kẹnu náà ní ká máa fi sínú àjọ àti ọlọ́jọ́ májà padà Ọkọ́nà máa bẹ̀lọ́ ọ̀rẹ́ fún ìyàwó rẹ̀ pé ọlọ́jọ́ máa yẹ kí ìyàwó mi máa yẹ kí kàkan nínú wọ́n ya kìbìrí. Ìyàwó náà máa fi sínú àjọ àfọkọ rẹ̀ pé ọlọ́jọ́ máa yẹ kẹ́mi ọkọ mi kùdàkùdà. Ìdáàmù tó ń ṣe náà ni mo mọ́mọ́, òun náà ni kò jó ṣe dáyà. Wàlẹ́bí bá dalẹ̀ lórí. Ẹgbẹ́ tó gbọ́ náà lápapọ̀ ká máa rí lẹ́ńbẹ̀ o. Ayájú lórí ìta òfin ìkè wá tẹ̀sí dìde. Ó má ti ẹ̀yà lẹ́nu ẹlòmí àjọ ń kírun ni. Kọ́dà jọ ń bá onírun sọ̀rọ̀ ọ̀dọ́ mi ni. Kọ́dà ìgbàgbọ́ rẹ̀ ní kóhùn kúkú sí nǹkan méjì Ìsìlámù lọ ṣùgbọ́n ti kúrò nínú Ìsìlámù. Eré eléyẹ̀ làkàrí àwọn tí wọ́n ń ṣe ẹbọ mọ́ Ìsìlámù wọn. Àwọn ní jíjọ àwọn ní sọ́sí àwọn ọlọ́pọ̀. Àwọn aláàjò. Wọ́n lè wà nínú Ìsìlámù lórúkọ ni lọ́dọ̀ tàwa mùsùlùmí láyé táwa fi rí wọn pé ó dápára wa làwọn eléyìí ìwọ́n lọ́dọ̀ ọlọ́run nínú nǹka mùsùlùmí kò sí ìgbẹ̀ máa ọlọ́mọ fi rí ilé náà ṣàdánwò pẹ́lú wọ́n lè rí yọ́rọ̀ tí ní ìbájá nínú rí rí ẹ̀yàn pẹ́ ilé ìtajà fún ọlọ́run sọ̀rọ̀ alẹ́kùn aláàrẹ̀ fún àníbà Muhammad sọ̀rọ̀ lọ́dọ̀ alẹ́ni wọ́sọ̀jàmọ̀ àti ìlànà tánà gẹwàárì wọn sí sallallahu alaihi wasallam àwọn kìí fọwọ́ṣà ẹ̀ tó bá bá sí wọn mọ́ nínú tọ́lọ̀ wọn bá ní kò jíṣẹ́ ṣàlàyé fún wọn

máa fi sínú rẹ̀ látàáyé. Aláwọ̀dẹ̀ lè máa bẹ́ nínú àtọ́jú ìyá rẹ̀ lẹ́lẹ́kẹ́yà. Láàdà fún tó fi sọ́fin sàádá ti mà bọ́ ò. Báyìí ní ṣe kó ṣe gbé àbí tó máa tó bá. Ìnà mọ́mú lè sọ lè ọ̀hánẹ́ lè gbàlá rẹ̀. Orí sáfẹ́ ló sọ yẹn láàyò ni ọ̀, wọ́n láàyò yẹ fẹ́ di káhárì. Ilé ìwọ̀n ni tó bá rẹ̀. Ìṣòbí ọ̀hánẹ́ lè gbàlá rẹ̀. Bí a bá ti ṣe nǹkan ìwọ̀, ìtumọ̀ rẹ̀ ní pé kó máa retí tó máa tẹ̀lé ìwọ̀ tó ń ṣe jáde.

torí ẹ̀ tí a bá fẹ́ gbádùn ayé tó dẹ̀ fẹ́ gbádùn àgbéyàmọ̀ ètò pàtàkì fún ọ̀yàn láti máa kà lọ́pọ̀lọpọ̀ gbà láti máa gbọ́ lọ́pọ̀lọpọ̀ gbà ó ní sàmì mire tí wọ́n ti lọ. oríṣiríṣi sẹ́nìkálukú máa ń sábà kà lórí nẹ́ẹ̀sì kankan àwọn oríṣiríṣi ìwé sẹ́nìkálukú máa lọ ń fowó rà ìfowóṣòfò ìtìkẹ́ máa lọ kà kẹ́ mójútójú ó ní sàgbésí ayé àwọn ẹni eré tí wọ́n ti lọ ó máa rán ní létí pé báwọn lè ṣe lu ayé rèé tọ́nà ti sọ fún òyọdún sí wọn báwọn lè ṣe lùgbí sí ayé rèé tọ́nà ti sọ pé kánàbí sọ fún wọn fún àlùjẹ́nà náà ilé ọmọ àlùjẹ́nà náà ilé ìṣọ́nà àlùsọ́dà tí a bá ń gbọ́ ọgbẹ́ lẹ́yẹn ajẹ́ kí ẹ̀nà ọrọ̀ ara rẹ̀ pé ṣé mo dàbí àwọn ilé ìṣá ọdà mo fẹ́ jọ wọn pàtàṣẹ́bàrù ilẹ̀ mtẹ̀fọ́nà mẹ́tìlóhùn ni èyàn máa sá eré bẹ́ẹ̀ tí a bá ti ń gbọ́ báwo làwọn ènìyàn ṣe rí àdúgbò bá kó jọ ọkọlùn kó jáde jọ wọn kó jáde jọ wọn bá bá tẹ̀lé bá wọn bá tẹ̀ ń sáré pa fẹ́ jọ wọn eléyìn náà máa jẹ́ múra sí dáadáa. pàtàkì báhù ìlànà ìkúnú mi fìlàmọ́. ẹ̀jẹ̀ jọ̀wọ́ ìlànà ìkúnú mi fìlàmọ́. eléyìn Ẹni ẹ máa kí èsì báà lẹ́yìn fẹ́ jọ àwọn ẹni tàbí. Bàtà ṣàbàbò. Ẹ máa kọ́pì wọn. Ìlànà ìjẹ̀bù nù mí ìfìlà mú. Báwo ni wọ́n ṣe darí ilé wọn? Báwo làwọn ọkùnrin wọ́n ṣe ṣe pẹ̀lú àwọn ẹ̀rọ wọn? Fàtàjà bàbú. Báwo làwọn obìnrin wọ́n ṣe ṣe pẹ̀lú àwọn ọkọ? Fàtàjà bàbú. Báwo ni wọ́n ṣe ń ṣe tí wọ́n fi ń kówó jọ? Fàtàjà bàbú. Báwo ni wọ́n ṣe ń ṣe pẹ̀lú ìjọsìn wọn? Fàtàjà bàbú. Báwo ni wọ́n ṣe ń pa owó tí wọ́n bá ní? Fàtàjà bàbú. Báwo ni wọ́n ṣe ń bá àwọn kèbèrè lò láwùjọ? Fàtàjà bàbú. Òpó oríṣiríṣi báwọn sàhábà yẹn ṣe rí. Fàtàjà bàbú. Ilé amúkẹ̀kùn nù àwọn gangan. Iná ń bẹ̀ kọ́ lórí ìgbìnà hàn. Ẹ wo báwo làwọn náà ṣe mú ẹ̀sìn lókùnkùn dùn sí. Iná ìtajà bọ́gà délé mi bàlá ọ̀hún. Pé kéèyàn máa kọ́ṣì àwọn ẹni àpọ́nlé ní dáadáa. Iná ìtajà bọ́gà délé kì í bọ́ mi bàlá ọ̀hún. Oríire ńlá ni o, oríire ni o. Kéèyàn máa kọ́ṣì àwọn ẹni eré sí àwọn ẹni tí wọ́n ti lọ. Àwọn ọ̀nà ní ká kọ́ṣì. Kí àwọn sàhábà ni àwọn sàhábà àwọn náà ní kákọ́ ṣe wọn àfi máa sábà sọ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wá pàtí wọ́n bá ní ẹfẹ́ dàgbìyànjú àwọn bàbá nù á rárá àwọn bàbá tẹ̀yìn sọ pà ń dàgbìyànjú wọn nù yí àwọn ọlọ́kọ́kọ́ dàgbìyànjú àwọn bàbá ti àkọ́kọ́ mi ìfìlà ọmọ iná tàṣà fún mi fàlà ọmọ lẹ́yìn bàbá palẹ́yìn sí ẹ̀nà àpàlẹ̀sára rẹ̀ padà ọ̀kọ̀ọ̀rọ̀ tó wọ́lẹ̀ lórílẹ̀-èdè yìí náà lónìí àwọn ọ̀tàkán èèyàn mọ̀mọ́ ni títà bá wà lẹ̀ ìkójájú ọ̀nà ní kọ́pọ̀lọpọ̀ àmọ̀ pé lágbájọ́ òsì ẹ̀lẹ́tọ̀ sí nǹkan báyìí jẹ́rà káṣe pé ló ti ẹ̀fà nǹkan báyìí jẹ́ lọ́dún báyìí ìṣẹ́lá mọ́yìn àṣóǹgọ́ ló ti ẹ̀pìlẹ̀ nǹkan báyìí nígbà báyìí ìmọ́jọba ti sísàn máa àwọn máa ṣe tó wọn àwọn èèyàn mọ̀ ipé ìtàn nípìnlẹ̀ tàbá fẹ́ wo báwọn ìsìláàmù ìṣèjọ́ ìdíjìnà láti ìpìlẹ̀ àbíká padà sọ́dọ̀ àwọn ènìyàn ẹnìkan ma wá fún wa nítàn lónìí pé nọ́fílà orúkẹ ní ìgbìyànjú àwọn bàbá kan ni àwọn apèrè lọ rẹ̀ tó gbìyànjú àwọn bàbá yẹn sáwọn sàhábà ni wọ́n lè fà sí ní àbáwọn owó ni Bàbá bàbá ọ̀lọ́ sọ. Bàbá jápa bú ìlàmùsẹ̀tò náà ní sílà hàn. Àbí báwo ló ká kí ìsára? Tó bá jẹ́ sí àwọn bàbá tàná tí wọ́n ẹ̀ṣẹ̀ lọ yìí, àwọn ti yẹ kúrò lójú ọ̀nà bàbá ti jẹ́ta. Àwọn máa rò fún àwọn bàbá ti jẹ́ta ni ànábì rẹ̀kọ́mẹ́ǹtì. Sọ̀rọ̀lá tó sọ pé àlékún mi sọ́nà sí wọ̀sọ́nà sí kó lọ fún ìrọ̀ṣì àwọn tó rẹ̀kọ́mẹ́ǹtì ni àwọn bàbá ti jẹ́ káyẹ àwọn ọlọ́wọ́ bá lọ́rọ̀ di Allahu anhum wọ̀rọ̀kù àwọn tọ́lọ̀wọ́ bá lọ́wọ́ yọ́nú sí nìyẹn ìdàn táwọn bàbá sànà tó bá jẹ́ tó bá àwọn ṣe ṣe ó yàtọ̀ tó bá bàbá ti bàyẹ̀ ti jẹ́ táyẹ̀ kéèké àà kan kò tó wá sọ pé bàbá ti ní àti bàbá ti ń tún ọ tó lọ́mà jẹ́nà ni wọn kò sí ṣùgbọ́n àárẹ̀ alkùnrán àárẹ̀ ilé tó jú àwọn ẹni tàná pọ̀ màjánà ni wọ́n asáàjò kúrò àwọ̀lú mínà ní mùhàjírí náà wọ́n والسابقون الأولون من المهاجرين والأنصار أو والسابقون الأولون من المهاجرين àwọn ni muhajirun. wọ́n ní ansari. àwọn tí wọ́n akọmọdé tí wọ́n ní Madina àwọn àǹsọ̀. wọ́n lẹ́ni iná tàbí ìhùn bí ìhìzáni. ọlọ́run náà àtàwọn tí wọ́n tún tẹ̀lé wọn tó yẹ pé ń gbàtà ilé náà bá orí nínú ọwọ́ orí mi náà wọ́n kàbùkì lọ. àwọn tọ́lọ̀ bá rú ìnìyẹn. rádùn yá lọ́rùn àánú mọ̀ wà lọ́dún wọn. àwọn tọ́lọ̀ bá lòun yọ́dún sí wọn ọlọ́run yọ́nú sí wọn ó lè jì fi hàn wá kó ń yọ́nú sí wọn àwọn tọ́lọ̀ ń yọ́nú sí kí lóṣìwọ́ tí wọ́n ń bínú sí wọn kí lóṣìwọ́ tí wọ́n ń bẹ̀nà tẹ́lù wọn àti gbọ́dọ̀ dákẹ́ tàbá pọ́pẹ́ nìkan bẹ náà tẹ́lẹ̀ àwọn tọ́lọ̀ bá lòun yọnu sí àtikárí pẹ́ nínú àti lẹni tọ́lọ̀. pàtàkì àpàrí ìlàmùtẹ̀kùnú mi ìfìlà bá ń ń tọ́lọ̀ bá pọ́nlé lé á padà dé ní àpọ́nlé látara tọ́lọ̀ ń pọ́nlé tó bákanáà tó bá kan tọ́lọ̀ bá pọ́nlé lábùkù á dẹni àbùkù ẹni lẹ̀yẹ látara tọ́lọ̀ bá pọ́nlé tó kàn lábùkù. wàsábí kú nàlẹ́ àwọ̀lù nàdínà lẹ́mọ̀ hájìrì náà wáyà sọ́. àwọn tọ́lọ̀ bá rẹ̀ fún wa. wàlẹ́bí náà ní bàbá ìhùn bí ìfẹ̀sánì rádìyà lọ́wọ́ àtàwọn ọmọ wa rọ́dù wà nù. ọlọ́run bá lọ́wọ́ yọnu sọ apá yọnu sọ́lọ́. wà á

Ìyẹn ọ̀dẹ̀sùn tí wọ́n lọ́wọ́ àti máa ṣiṣẹ́ rí náà. Àjẹ́lọ́wù làmọ́ ń jẹ́ lórí ní ìjẹ́ àwọn kan nínú wọn fún ọmọ ó tún jẹ́ káwọn tó kú mọ̀ pé Abubakar Mùlìjẹ́nà, Omar Mùlìjẹ́nà, Abubakar Mùlìjẹ́nà, anájẹ́lẹ̀ ní ìsìn ọba ọdẹ ń kà wọn. Wọ́n lọ

káṣe tí wá bí tí wọ́n ọlọ́run ti sọpọ̀ ti gbọmọ̀ jẹ́nà ní àbáwá yàtọ̀ àwọn lónìí wọ́n lọ tẹ̀lé àwọn bàbá kan àwọn bàbá tọ́lá àwọn mẹ́ṣọ́ wọn nínú alukùránì tó tẹ̀lé àwọn bàbá kan àwọn míṣọ́nà kan àwọn ṣéèkù kan àwọn àsábíkà kan àwọn ilé ẹ̀lú ń tẹ̀lé Bẹ́rẹ̀ tó fi sáà kọ́ ní Islam ní kí wọ́n ṣe ìlànà súnà lọ. Àti Islam huwa súnà, wọ́n súnà tó ń hiya Islam. Islam ni súnà, ìlànà àdájọ́ Islam. Súnà gangan wọ́n náà ní Islam. Báàná bí ṣe ṣe yẹn tó ń gangan ní Islam. Tẹ́lá ti gbọ́ pé Islam ẹ̀ máa gbọ́ pé báàná bí ṣe ṣe yẹn. Tẹ́lá ti gbọ́ pé súnà ẹ̀ máa gbọ́ pé ó ṣàlàyé Islam ni. Méjèèjì ò ṣe yàtọ̀tọ̀ àwọn ìlú bá wá gbọ́ súnà lónìí àwọn onísúnà yẹn ìdádùn àwọn àti ẹwọ́n ni wọ́n bẹ́ẹ̀ ṣe àbíkò ṣe ní àbá tó kórìíra fún ọdún kórìíra Islam ní àbá tó ní kórìíra sí nẹ́bí sọ́lọ́ ó ti ní àtàwọn àtàwọn ọmọ láti

àwọn èèyàn àtàwọn àlejò nínú fẹ́ wọ́ wọ̀kúndù anáàsù wọn ṣe yà rọ̀ ẹlẹ́mí àbá bèèrè kí náàsù náà sọ kò sí àlejò nínú bẹ̀rẹ̀ a máa lọ kẹ́nìmọ̀ náàsù àjẹ̀bá tún ènìyàn àtàlejò nínú ọlọ́run bá náà tó fẹ́ fi kó náà yẹn anáàsù àwọn ènìyàn àtàwọn àlejò nínú àtàwọn

Kọ́kọ́lọ́ tó ti jẹ́ jẹ́ Mùsùlùmí kọ́lọ́ wájá jẹ délẹ̀ o. Lánàá ibi tá a bá dé nínú À ń sọ̀rọ̀ fún wa nípa àdàbí ìbà. Àdàsọ aburú bí ìbà fún wa. Ọ̀kan lára àwọn ọ̀nà táwọn èèyàn ń gbà fi ṣe Ọlọ́run láyé lónìí. Tó lè jẹ́ ọ̀kan bíbàjẹ́ rẹ̀ ní pé dàbí pé àmọ̀ kéèyàn ṣe pà padà wúlò fún un ní èsì náà nìyẹn ó ní àlàbí ìbà ìtẹ́dúkọ́lẹ̀ sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn sáńdẹ̀ pé àwọn ìbà yìí ọ̀nà mẹ́ta làwọn olùmẹ̀sìn pín sí àlàbí ìbà ti maharama nígbà tí ẹ fẹ́ haram lélẹ́yìn ìyọgbọ́dọ̀ sí ẹlẹ́ẹ̀kejì àlàbí ìbà ti wájiba gíbà tẹ́ pé ọ̀ràn ayàn ní àbíkéyàn ṣe léyàn ẹlẹ́kẹta àlàkọ́ ìbàtú alìmọ̀báhà gíbà tẹ́ tó ó tọ́ ìyàn lè ṣe ṣùgbọ́n kí n ti wá gbìbìnì kíyàn ṣe ṣùgbọ́n tí yàn bá ṣe kò lẹ́ṣẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn ní mẹ́tẹ̀ta ìkánu rẹ̀ àrọ́ọ̀mù ní òkú ẹ̀ gbọ́dọ̀ ṣe pàápàá ilé máa sọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ lẹ́yìn pẹ̀lú nǹkan tí ò dáadáa àwọn tó ẹgbẹ́ tó bá gbọ́nú ẹ̀rẹ́ àbàjẹ́ tó jà léèbù kó tó wà lára rẹ̀ tó jà nǹkan tí wọ́n mọ́ ń pa rẹ̀ tẹ́lẹ̀ ah! ah! ní ọmọ àgbẹ̀ká ẹ̀rẹ́ wa mẹ́sìn lẹ̀ àtọ́lógìgbò onírùndì irúkẹ̀ tó kó mọ̀ tẹ́lẹ̀ sọ àlébù ara rẹ̀ yẹn ó wá sọ fún àwọn èèyàn gbogbo pàtẹ́ni ẹ bá ti ń pọ̀ báyìí a máa wà pọ̀ rẹ̀ rí àbájọ gbogbo ìgbà náà mo kíyèsí agbádọ́ ni sábà wọ̀ ọ́ bóyá torí ẹ̀ náà ló ti máa ń múra báyìí gbogbo ìgbà àwọn ilé àmà wà wúlọ̀ wó pọ̀ bí ibà yẹn lóòótọ́ náà léèbù yẹn wà lára ẹ̀ lóòótọ́ lóòótọ́ ni àrùn yẹn wà lára ẹ̀ ni tó bá ti sọ òun sọ̀rọ̀ rẹ̀ láì wàlẹ́ àtẹ́jẹ́ tẹ̀sù wàlẹ́ àyàfẹ́ta bàádùkọ̀ bàádùkọ̀. ويحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه فكرهتم واتقوا الله إن الله تواب رحيم ẹ̀rẹ́ sísọ́ ti máa bọ́ra alẹ̀ lọ́dọ̀ ara yìí ó fẹ́fẹ́ kó ní hajjú bó ṣe lè bọ́ra alẹ̀ lọ́dọ̀ obìnrin ẹgbẹ́ rẹ̀ náà mọ́tẹ̀ wá ṣẹlẹ̀ yìí pé ó ṣe lè ṣíra lọ́dọ̀ tiẹ̀ ju bó ṣe lè ṣíra lọ́dọ̀ ọkùnrin lọ ọwá rí sísẹ̀ ẹgbẹ́ rẹ̀ ó ní gẹ́gẹ́ lọ́rùn ọwá bẹ̀rẹ̀ sí sọ fáwọn èèyàn sísẹ̀ ẹ̀ kan ti jáàbò bò ọ o Allahu ilé yóò dá o obìnrin wa tí wọ́n borí ní lọ́rùn tí wọ́n tó jẹ́ kèfèrí máa gbọ́gbọ́ kú bọ́ yìí. Ọlọ́run fi dá àjẹ́ lọ ya wá wà pẹ́lẹ́ tó wájú lóhun. Ọ̀rọ̀ ayà ní ká sọ́ọ̀rọ̀ ìrẹ̀lẹ́. kódà kíyàn dákẹ́ lórí rẹ̀ gan ẹ̀ṣẹ̀ ni irú eléyẹ oníkẹ́ẹ̀mọ́ aburú mọ̀yàn kan lápẹẹrẹ ẹni yìí fún wa náà ilé ẹ̀rọ̀kú fún wa náà ilé ẹwà rí tó sí ń dágbọ́n mú sáwọn èèyàn lórí ó bá dáa ní ẹ ẹ̀sìn kẹ́ẹ̀sì ẹ̀fà tó ń ṣe ìyẹn àti mú láìmọ́ ìgbà tó ti bẹ̀rẹ̀ tó pọ̀jọ́ kọ́kọ́ wọn láti rí látọ̀rọ̀ iṣẹ́ ìṣe ni ìjọba tó ka mọ́bì kan kò mọ̀ pé ẹ̀sìn kò mọ̀ pé wà á bẹ̀ẹ́jọ́ kìíní àná tí wọ́n mú un ní kùtọ̀. ọba tó fẹ́ tó àwọn kan tún ẹ ni o ni o irú bí bàbá ètò ṣe nípa rẹ̀ yẹn kó bá máa bàtà àwọn èèyàn jẹ́ wájìbà ní dandan ní kó ṣe ó gbọ́dọ̀ dákẹ́ abẹ́nìkan jẹ́ ń palẹ̀ mọ́ ó fẹ́ dáná tún lé onílé ìwọ wá gbọ́ àbúwà lókè ló kó wá sáré mú fóònù kó gbẹ ní báà mú lágbájá lọ mọ́ ní ti rẹ̀ fẹ́ dáná tún lé yẹn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ó máa lé mi ní ọmọ torí pé tó lè dáná sí lè dáná sóyàn wá pé àwọn ẹ̀nà wá pátá lọ́wọ́ mú ìwọ́ ló ṣamẹ́ sàjírí ẹni tó fẹ́ bàǹkọjẹ́ bí tí bí ìbà ẹlẹ́yẹn wà àjìbà ara yẹn ní kó ṣe ọgbọ̀rọ̀ dákẹ́fẹ́ ọmọdẹ̀ lè mímọ̀ ṣòfófó ẹ̀rọ̀ ọ̀rọ̀ dákẹ́ ọ̀tún pé ìwọ̀ ní bá ṣòfófó torí ẹ̀ abala kan nínú wà àti tí ó bá gbá abala kejì á ṣílò ẹlẹ́yẹn ara yàn ni àti gbogbo ọ̀nà ẹlẹ́yìn tí ẹgbẹ́ tó bá lè kópa lára bá ní tó bá lè kópa lára bá ní àbáwọn kan ẹlẹ́yìn tí wọ́n ń dúkòkò mọ́rílẹ̀-èdè wọ́n wá rí wọ́n gbà tí wọ́n kó bọ̀ wọlé síde kan àbí tí wọ́n kó bọ́ǹbù síde kan òdúwárí bọ́jẹ́ kí wọ́n wá lọ sáàkiri wọn fáwọn agbófinró gíbà tó lọ ṣe yẹn wà àdìbà ìbáàbò àlehà wọn á tún sẹ́lẹ̀ fún lọ lórí kò ṣe. bákan náà gíbà ní tó ń bẹ ẹni tọ́ka ṣe. tó jẹ́ wájúbà tó jẹ́ wájúbà náà kíkébèrè tí wọ́n dẹ̀ ti mọ̀ tètè já mùsùlùmí yẹn tán àbíkọ́ ní bíi díà kó pè sẹ́ni kó dáhùn kan sí kó ṣe ṣòkòtò ní sísák kó wá fẹ́ pé sísá onípìmọ̀ rẹ̀ kó o ṣe gíbà fún sísá ẹ̀dá àbúrọ́dà yìí kan tán kí ó lẹ́nu ni ọgbọ́lọ́gbọ́ ni ó yìí fi mọ̀lídìí lọ́dún tó kọjá kódà bó ṣe wà yẹn pàápàá àwọn tó ṣe súnmọ́ dáadáa ìsọ̀ní tó ṣe ń sáṣẹ́ yìí ó ṣe ń sáṣẹ́ onígun bí hárá gbogbo àtúmọ̀dé wa ti bí tó fi máa máa kó ti hàdé ìdílé ta tó máa máa ọ̀rọ̀ súnà ló fà á ká máa ní. Wàlá yàgbé ta bá dúkùn bàbá. Láti lè fi rẹ́pì òsì sàkóbá lọ kó sí ọwọ́ onísúnfí oníbídíà ọ̀daràn. Ilé ìtọ́ ajẹ́sá fẹ́ta sọ pé wà lù. Àjà gbàgbẹ̀rẹ̀ yìí ti pọ̀ jù ìrànṣọ́ ọwọ́ rẹ̀ ti tètù dà sísá abẹ̀rẹ̀ sí ronú pé á ah, ṣé kí n tún wá sọ wípé mi ìtú sílé má wọ́n ti máa bá mi kà á fúdẹ̀ ti súnmọ́ mi lẹ́yìn ákíndù bí ẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí yọwọ́ bí obì báyìí wọ́n dẹ̀ mọ́ ń jọ yẹn àyà máa dárú sẹ́tìsì burúkú bẹ́ẹ̀ rú láti fi gbalada ríbà tó ṣe fún sísá àbí fáwọn òbí rẹ̀ àbí fáwọn títọ́ rẹ̀ ríbà yẹn wájú báyìí torípé yẹn ti yẹn nípa ibi tó fẹ́ wọ́ lọ yẹn léwu ìwùkọ́ wá jọ́ ilé yẹn jọ́ ìyẹn náà láàpẹ̀ ní àlàáyé ìbàdú alìmọ̀báhà irú ilé yẹn òní tí a lórí sọ̀rọ̀sọ̀rọ̀ ń ṣe fún ìyàwó fásitì mọ̀tò lè sọ pẹ́ẹ̀pẹ́ẹ̀ رضي الله تعالى عنها وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم أنا أقوى فوقهم أنا أبيتهم أبو الجهل àti Muawiya bin Abi Sufyan lẹ́yìn ìgbà tọ́kọ rẹ̀ kọ àwọn ilé ìyẹn wá náà fẹ́ fẹ́. Abúlé Jahan ń sẹ́ndì proposal, kìtìbà, wọ́n ní interest. ó dè mú sánwá àná sẹ́ndì títí ó dè ẹgbẹ́ àwọn obìnrin dáadáa tàná sísà tí brọ́dà kankan tó sẹ́ndì pòpósà ó sẹ́ndì kìtìbà sí ẹ náà ti gbà lọ òsáàdù yìí lọ yìí wá kalẹ̀ pàfẹ́ máa olóbìnrin lọ́kọ̀ ṣùgbọ́n kọ́ brọ́dà sí

ìṣẹ́kù máa wá gbà kan lọ́wọ́ ẹnìkan tó rúgbò fẹ́ kọ̀nẹ́tì mẹ́nìkan. ìgbàtọ́rọ̀ bìnrin yìí sọ fún ànábì sọ̀rọ̀ pé ẹ̀yìn tọkọ ń kọ̀ tó ń jẹ́ ti parí ẹ̀dà tó kú bá dáa ní ìsinmi kò ń fẹ́ ohun òjá ní wà fún márì márì ìtọ́pọ̀lọpọ̀ obìnrin yìí máa ń ṣe lónìí ọkọ rẹ̀ kọ̀ àwọn tí ò gbẹ́sì ìlú máa sábà ṣe náà tán

ó tẹ̀ máa jẹ́ pákùnrin kan ló máa máa pàṣẹ fóun kóun kókó dáwà báyìí tó ń bá lẹ̀ ti fẹ́ jẹ ara ń kún lọ ṣe mùsùlùmí kì í ṣe eré eléyàn o tó bá ti wọ éjì tó lè lọ́kọ mọ́ tó bùkátà sọ́kùnrin mọ́ kò sẹ́ni tó bu ẹ̀ ṣùgbọ́n ti wà ní èjì pò sí níjẹ ọkùnrin dọ́dún ọdún kò rí mario ó pé èèwọ̀ ní kò ṣe ṣìnà ìtìlábẹ́bí sí ìwọ̀n kò mọ̀ àwọn obìnrin sànà ọmọ túnmọ̀ ẹ̀ lọ́nà fi ń dúró fún òun fẹ́ rè má rè àwọn tó wá fẹ́ fẹ́ sọ́ńsẹ́ndì pòpósà yìí wá sọ fún àná lùsọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ lágbájá lòun fẹ́ fẹ́ mi làkàtì gbé lòun fẹ́ fẹ́ mi sọ̀nẹ̀dí lòun fẹ́ fẹ́ gbà ah, wà ní kíṣe wá ṣe báyìí iṣẹ́ ọlọ́run bá ní sọ̀lọ́ àtọ̀rọ̀ ó ní ṣe orí àbújá mi yìí ò ní lè fẹ́ òun ò ní lè fẹ́ òun ò tó kí ló ṣẹlẹ̀ tó wọ́n ní lè fẹ́

e máa wọ́pá ànábì tí wá tó àṣírí àwọn ẹ̀rẹ́ tí ọ̀rọ̀ yìí kọ́lá ànábì sọ yẹn sallallahu alaihi wasallam àwọn fi ní ẹ̀sí bá tó tó tí fi kúrò ní ọkọ tọ́kọ́ fi kọ́ ń náà ọkùnrin ní tó fẹ́ fẹ́rú ilé àbíkú máa jẹ́ pọ́kùnrin tó máa ma wá ní kó lọ sàpásán obìnrin tó ti ń jẹ tọ́kì jẹ ṣíkì tó ti ń jẹ pọ̀pọ̀tọ́ tẹ́lẹ̀ tó ti ń jẹ adìyẹ tó ti jẹ oríṣiríṣi nǹkan tó ti jẹ sínú ẹran kó lọ sí ọkùnrin o kò ní

òsáwá ń tiẹ̀ ẹ̀hẹ́n àwọn quality tó kí ó wà lára irú ẹni tó sọ sí ó wà lára tiẹ̀. sáà náà ṣe oṣù sọ̀rọ̀ ìlà ìdá nípa àbújáhìnì àti mọ̀háwí abúlàbí sọ̀bíà ó sọ̀rọ̀ ẹ̀wọ̀n lẹ́yìn lọ́nà tó gbà fi tọ́ tí ń wà tóbi ní tí wọ́n kò Alẹ́hàlátù lẹ́bí ìfẹ̀júzú bí àlẹ́gbé bàtú. Àwọn olùmọ́tò wá ní ìsìnlẹ́fà kan wà. Sọ̀tọ̀ pé nínú àwọn ààyè tí wọ́n lè sọ̀rọ̀ ìyẹn lẹ́yìn. Àlẹ́bí ìfẹ̀júzú bí àlẹ́gbé bà. Èèyàn lè sọ̀rọ̀ ìyẹn lẹ́yìn, wọ́n lè sí àwọn ọ̀nà mẹ́fà kan. Alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ nínú àwọn ọ̀nà mẹ́fà nípa ìṣàzọ́ nílò التزين ورفعة شكوى إلى السلطات ẹnì kan ṣàbòsí fún ẹ ó wà lọ́kọ́lọ́kẹ́jọ́ rẹ̀ fún olórí fùlànà ǹzọ́lámàní ẹgbẹ́jọ́ ṣàbòsí fún mi àjọ dúnàdúrà mùtàfóònù ọ̀dẹ̀ fún mi lọ́wọ́ mi ọ̀dẹ̀ gbà fóònù lọ́wọ́ mi kò dẹ̀ sanwó wọ́n ń bèèrè fóònù lọ́wọ́ ẹ̀ ó wá lọ sí sọnù níta ni wọ́n á gẹ́ẹ̀tì tó fóònù sọnù ó ti ta fẹ́lẹ́ òní yìí ẹni tó lè ta fún lè jẹ́ kí n mọ̀ pé ta fún òun ó ti ṣàbòsí fún mi olórí ẹ bá mi dá sọ̀rọ̀ rẹ̀ ṣẹ̀wọ̀n kan gbà tó lọ rojọ́ yẹn kò mẹ́ni yẹn dání ó lọ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn eléyẹn ẹ̀yìn ìlọ́fẹ̀ẹ́ nípa ẹni tó ṣàbòsí fún ni à níka fún kò ṣe rí ó gbà ibi tó fi máa gbà ẹni tó sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ẹ̀rí ìlà àkọ́kọ́ nínú ọ̀nà mẹ́fẹ́fà. Báàdì àwọn ẹ̀rọ kejì nínú rẹ̀. Kẹ̀jú tún lè kí bàtù fi hà ní ìsìnrìn àti bá fẹ́ kọ̀rẹ́ ti mu tí ò da, tàrí pẹ́ nìkan ń ṣe. Wàrán ti lè wá sí ilẹ̀ ẹ̀sùn wádìí. A lè rí pẹ́ni tó ń ṣe ń ṣèdá fẹ́ yọ kúrò níbi ìwà bàjẹ́ ìṣẹ̀rẹ̀ tó ń dá. Àwọn ẹ̀ẹ́dàkùnlá ẹ̀ẹ́dà mọ́ ẹ̀bà kéèsì rọ́dà báyìí tí wọ́n jókòó ń bilẹ̀ fún yẹn fíìmù náà wò ní àti káàbò fíìmù náà wò ní àti káàbò ẹ̀kọ́ máa rò mọ́ ti dáa kúránì lọ wọn fi kúrò ti dáa kúránì ọ fíìmù ni ọ. ẹ̀ẹ́kọ̀ rọra ṣe amẹ́ yẹn tí a rí bá ṣe rọra sọ yẹn tí wọ́n bá rọra pé báwọn lè kàn wọ́n yà mọ́ fẹ́ rí àwọn náà gbọ́dọ̀ wá pé ní gbangba ìwà iṣẹ́ ti fíìmù ló wá ń wọ́n bí orò pé ìta orò ah, rárá bóyá palẹ̀ rẹ mọ́ ilé ọ̀rọ̀ ọ̀sẹ̀ orò pé ìta lè fíìmù rárá o ẹni tó ṣàkẹ́kọ́ lórí olórí gbọ́dọ̀ wá pé ẹni yẹn kó pé ẹni náà wá sọ̀rọ̀ rẹ̀ pé àwọn ọ̀wọ̀ ó máa ń wà fẹ́ni tó bá wà lórí kò kọ́ gbọ́dọ̀ ní kó wá sọ́ra rẹ̀ bí ọlọ́run àwọn tó lè fi báyọ̀ sọ̀rọ̀ tẹ́yìn ẹbí máa gbọ́ngbọ́n ó yàtọ̀ sí kó jẹ́ ọmọ sí jẹ́ ọmọ ìyẹn lè wọ́n lọ́wọ́ ṣébìrì wá wá sàmẹ́ rẹ̀ ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe mọ̀ kọ́dà wọ́n lè béèrè abáwọn ni tí wọ́n mọ̀ pẹ̀lú àwọn yẹn lẹ́yìn bí o kò sí èrè ní àwọn náà ni wọ́n sọ fún mi pọ̀tù ní ìdíkì ọrụ tó sọ ọmọ ìyá tó ń tẹ̀ o a ah, ó lè sọ̀rọ̀ mi lẹ́yìn a ah, ọ̀rọ̀ yìí tó sọ lẹ́yìn sọ nínú ìṣẹ̀lẹ̀ ó sọ ó fẹ́ yọ kúrò nínú aburú yìí ló ṣe wá sọ fún ó dẹ̀ tí ìwọ̀n kó wá ní ẹnikẹ́ni tí ní kó máa fojú pé ó lè jẹ́lá gbájá ó lè jẹ́lá káṣẹ́ ìgbé kó máa fojú rẹ̀ wó olórin náà dẹ̀gbọ́n sọ fẹ́lá gbájá ló sọ fún mi ẹ̀kọ́ ilé náà jẹ́ ẹjẹ́ àkọ́bọ̀ wọn láti máa manage information ẹlẹ́mìí fẹ́ sọ̀rọ̀ láti ṣàtúnṣe àwọn kọ́dẹ̀ fún information rẹ̀ dẹ̀ kárí ẹ̀ ọgbẹ́ fẹ́ lòmí ó dẹ̀ fẹ́ ṣe dáadáa ní àwọn tọ́wọ́ lọ sọ fún abẹ́rẹ̀ sí fojú aláìdáwó ẹlẹ́ẹ̀kejì rẹ̀ inú tíyàn tó lè ṣokùnfà kíyàn sọ̀rọ̀ èèyàn lẹ́yìn tó lè ẹgbẹ́ kìí ṣẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àìgbà ìgbìdá tẹ̀júúsù igi bá tó fílì ìṣẹ̀fẹ́ta èèyàn fún wá fún pátíwá pé wá sọ pé bàbá àwọn ní kí wá béèrè ni ẹni tó bá ṣẹlẹ̀ pé dájú èèyàn wọ́n sọ pé wọ̀ ní pé ó fi gbọ́dọ̀ rẹ́ kó tó fún ìyẹ́ lówó mọ́ láti èlé lọ iye ẹjọ́ ẹgbẹ́ láti ọjọ́ yìí tó ti gbé ẹjọ́ ti gbé ẹlẹ̀ ló ti lọ rí márì èmi ni mo ń pàbọ̀ kátà lórí láti kékeré títí lè ṣe láti dẹ̀ sọ pé mi gbọ́dọ̀ màmá mi dẹ̀ ní láti ní mi gbọ́dọ̀ fún ọlọ́wọ́ má ẹgbọ́ ṣé irun tí láti sọ ṣé mo lè tẹ̀lé àbí pátúwálówá ló bá wá wá wọ́n gbé ìdájọ́ ló fi sọ̀rọ̀ bàbá rẹ̀ lẹ́yìn tí bàbá rẹ̀ ò sí ń bẹ̀ a ní kẹ́lì yẹn wá sọ̀rọ̀ lẹ́yìn láìdá a kà kó wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó wá ṣe léèrè nípa ọ̀rọ̀ ẹ̀sì. kò wá wú ọ̀nà tó wọ́n lè gbé gbàjú pé àdúgbò kó nínú àwọn gígbà tó tọ́ sí ẹlẹ́ ṣe. rọ́bì àrùn ẹlẹ́kẹrin nínú àwọn ọ̀nà tí a lọ́pàá ní ọjọ́. sára bí olè mùsùlùmí nínà nínà lè wọ́n fún ìfí àìjì sàárín. Àyíká yẹ kú la fúlánù mọ̀bútẹ́dẹ̀ Ẹ̀sìn nínú àlùmọ̀lẹ̀ mọ̀sọ́lá. Wọ́n máa ń ṣe ti ń tà pè ní àlùjẹ́rẹ̀ wọ́n tàhádé yìí ká sọ̀rọ̀ fáwọn èèyàn pé lágbájá tẹ̀ ń rí mi ní bí díà ni ọ ẹ ṣọ́ra fún lágbájá o ọ̀sán àti tóbi lè máa gbọ́ lẹ́kṣọ̀ òṣàgbé báyìí ah! Àtìsànì ṣe ìgbé kẹ máa máa gbọ́. Tàhàbírú lè Mùsùlùmí náà mìíràn lè wọ́n kó ìdè ayé ṣáré. Èyí tó dá jù ní kékeré jìnà. Ẹ máa dé fún bàbá ẹni tó ṣe níbi tó yàtọ̀ sọ́dọ̀ tiẹ̀ ẹ máa lọ. Oní oní kan báyìí ni, oní bídíà ni, ó kàn pákéjì kíní yẹn ni máa ń dà mọ́rú máwọn èèyàn lójú ẹgbẹ́ tí wá ń lọ bẹ̀ ẹkó virus pàtàkì àwọn ọmọ yàbíyàwó yìí tọ́wà ti bẹ̀rẹ̀ sí jáde wà sí ẹ̀ kò ní sẹ́kàn fi máa ìsọkúsọ ápọ̀jùgbò ìsọkúsọ ní ìwọlé lódìgì àbúkọ́ ṣe nǹkan ní tí ò bójú mú tó wá jẹ́ ní bídíà báyìí agbọ́dọ̀ ìṣọ́ra fún wọn tó ti mú bídíà tó dápọ̀ mọ́ súnà tó wá fàwọ̀rán súnà bójú kẹsọ̀lẹ̀ fámíyàn eléyìn nínú àwọn ọ̀rọ̀ ẹ̀yìn tó tọ́ ní láti fi lílà àwọn ènìyàn kúrò níbi kan lọ kú sínú kòtò panu níbi díà ìmọ́kẹ́ wá mọ̀ kẹta kẹ́ni kọmọ èmi ò lẹ́ẹ̀kẹ́ ní máa jàrá àyàn sí ni láàrin ha ánìlì mú kárì àwọn kọ́ wà bẹ́ẹ̀ alùpùpù sí tó kẹ́mi pẹ̀lú kí máa jàrá àyàn kẹ́ni rárá tẹ́lẹ̀ bá mọ̀ tẹbá bèèrè ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ mi máa ń la mẹ́lẹ̀ o ó lè máa láìkì mi o ọ̀nà yọ̀kọ́ o kóhun máa láìkì mi kí n rí yọ̀nà ọlọ́run kí ibi lẹ́yìn kúrò nínú ewu ó dá o ní ẹ̀nà bá mẹ́ni kan tó jẹ́ pẹ́ni tó yẹ pé ó ní àwọn nǹkan tí ò dá lọ́wọ́ àkàn fojú o bára wa ní tó múra sẹ́sì tó ṣe kíní tẹwàá dákẹ́tẹ̀ silence lórí ẹ̀ tó wà lọ́kọ̀dà ṣe àkóbá fún ọmọ ìyá mi Àwọn ìlú wà lọ́pàá àwọn ọkọ̀ fẹ́rẹ̀ látọ̀dọ̀ ẹ̀yìn tẹ́ ẹ̀mọ̀ tẹ́ ẹ̀sọ́ ẹ̀ ti dáná. Wípé ẹ̀rí wà bàjẹ́ ẹ̀rá burú lára èèyàn ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀sọ́, ó ṣokùnfà tọ́lọ̀ fi bínú sáwọn kan lánàá. Tòní kánú láyẹ̀ tánà haúnà àmúkàrí fàálù, làdí sàmà kánú ìfàálù. Ẹni wọ́n rí aburú wọn kọ́, wọn kọ́ fáwọn ẹ̀kọ́ kan máa dé bẹ̀, àwọn bẹ̀ rí. Ọlọ́run ni wọ́n ṣe yẹn ò torí jẹ́ yìí èèyàn sọ̀rọ̀ fún àwọn ènìyàn ń tàbá mọ̀ nípa èèyàn tó jẹun tí ò jàká sọ láti fi rẹ́sù àwọn èèyàn tó kọ́ máa lọ kó sínú kòtò panu lọ́dọ̀ rẹ̀ ilé ẹ̀rọ àmà jẹ́ kí ibà ilé tó sọ. Kọ́ni sáárọ̀ ẹ̀júùsù kí ibà tún lè fà sí kílẹ̀ Ẹni tó ti fúnra rẹ̀ tó ti fúnra rẹ̀ hàn ayé tó sì sọ̀tọ̀kúsọ sáyé ṣùgbọ́n tó ṣe é ṣe ọ̀rọ̀ nígbà ní ìkí ń kárí ó lè níbi tó dé ó lè má dáhùn jù kan ṣùgbọ́n fúnra ara rẹ̀ ti fẹ́ra ara rẹ̀ sọ kẹ́límù jẹ́rìí rẹ̀ ní ṣúrí ilẹ̀ fún múrí ó ti fúnra ara rẹ̀ sọ pé òun máa o ó máa ń ṣe ṣìnà o ṣe àwọn fẹ́ra وإقرار السيد الأدلة يعني هذا بنا على الجواب وشباي يقان قد بنا ولا يكن كحاكر ما القول قوله أراتي أدوصة إلى ما أجيبه سواء قرأ هذا بإقرار من جالبون شواليه أقدروا من شجنا أنا رأى ديبو كتابة ẹ̀dẹ̀ rọra fọ́ tọ́ ẹni tẹ́jọ jókòó pé ẹ̀fílẹ̀ sí bí kó fẹ́ sọ fẹ́ sáré ra nǹkan bẹ ọmọ ẹbí nílẹ̀ sílẹ̀ yìí ẹni wa yìí ń ṣe ṣìnà ìtú ni ọ ó máa bẹ́tà kó mọ́mọ ẹ dání. sẹ́rí ìfẹ́ sọ yẹn òun fúnra rẹ̀ ló sọ bẹ́ẹ̀ o òun ló ní tóun ṣe nìyẹn bóun ṣe rí nìyẹn o ẹ bá lórúkọ o àbíkẹ́ náà sọ káwọn èèyàn mọ̀ gbogbo ṣe rí nìyẹn. àbẹ́nìkan tó ti gbéra rẹ̀ sáyé ọ̀ṣẹ́

tẹ́ ń gbọ́ ayé báyìí ẹ̀yàká kí ń fi wà gbajúmọ̀ àbí connection rárá o ẹgbẹ́ tí èyàn bá ti fẹ́ rárẹ̀ bó bá ti lóòun ṣe rí náà ṣe pé títí lọ́fìmọ̀ wá change ọ̀rọ̀ ẹlẹ́kẹfà ń bẹ̀. káàdì sáwọn àtà àrífù fàyíbà kánà màrú fanbílà kọ̀dé kàlà àmàṣe wọlé àràjì wọlé àwìn ajá sàdárí fòdì ha. ẹlẹ́kẹ̀ ń ṣe ebúbú. ẹ̀gẹ́dẹ̀ ń ṣe sọ̀rọ̀ ẹ̀yìn lẹ́yìn láì dáa. ẹni tó yẹ pa afẹ́ afẹ́ rẹ̀ fáwọn èèyàn afẹ́ ṣàlàyé à ń sọ̀rọ̀ nípa èèyàn a sọ pé ó mọ Abdullahi ni mo sọ Abdullahi wẹ̀lẹ̀ ń sọ ah, Abdullahi èyí tí ó máa ń lo ọ̀pá yẹn ókè ókè àbí ó mọ ẹ̀fọ́ Abdullahi tó gbó tó ga yẹn Abdullahi tó ga gan yẹn túlí ẹ̀hẹ́ túlí ó túlí àwọn tá fi ń lo ẹ̀rẹ̀ yẹn àwọn ẹbí

ẹni tí ọwọ́ rẹ̀ tó gé ọrọ̀ ìwé rẹ̀ pẹ̀lú jẹ́ mẹ́kútúrà bí náà pé áfìsé náà ni ẹni tó ní rẹ̀ fọ́ áfìsé bẹ̀ náà ni káwà pẹ̀lẹ̀ yẹn náà ju èèyàn ká sọ lẹ́yìn ẹni tí mo sọ ní ẹkùnrin tí kò rí náà yẹn sí ẹ̀hẹ́n kò ní máa tún ẹ̀ẹ́gún fún ọ. wàyí oṣù ọ̀rọ̀ rẹ̀ tí o kò bí àkànná kò sọ ọ́n. èyí tí ọkàn dá ni pé kéèyàn máa sọ nígbà tí wọn bá mẹ́ṣọ rẹ̀ láti máa fi tàbùkù rẹ̀. ìdí orí rẹ̀ dà ẹ́ wo sọ́tọ̀ ilé amúrùkù bá ní tààrin náà hù sáwá. eléyàn ní ìsìn yìí tá a mọ̀ bóyá bóyá ń bu ni bóyá yìí. ẹ̀rí ó ń bá mi rán ìbá kójú rẹ̀ méjèèjì lọ dọ́gba ni ó dẹ̀ pẹ́ni tó dẹ̀ ń sọ ẹkẹ̀rẹ̀ rí ojú rẹ̀ kan dà àwọn ọmọ tó gbàlérò pé bóyá kójú rẹ̀ méjèèjì dọ́gba kí méjèèjì dà ní ìwọ̀n kùnà olóró fún mi àmọ́ fún lójú

kẹ́yìn ní àwọn nǹkan tó ṣe sí ẹ̀ wọ́n lò láǹfààní àti sílẹ̀ fún ìsọ̀rọ̀ rẹ̀ láìdá pípé ẹnu ahán tó lágbára ní ọ̀kan èyàn máa ti ara ahán èyàn máa tara ẹni tó máa dé lálẹ́kẹ́ àwọn tó máa rò kó òun ṣiṣẹ́ òun ṣe jọsùn òun kírun òun gbáàrẹ̀ òun ti láwà lùkùrán òun ṣe oríṣiríṣi dáadáa ká máa lọ wo orú tí a ti fẹ́ sọ̀rọ̀ tí a bá ti ní ká lè fi páàkì ara wa nírú àwọn páàkì àkálẹ̀ yìí káyà pẹnumọ́ ní ọ̀ ká pẹnumọ́ ká má sọ ò ìṣẹ́ náà bá ń sọ̀rọ̀ nípa alimọ́fìlẹ̀ àtẹ̀jẹ̀rọ̀ alimọ́fìlẹ̀ Ẹ̀mẹ́ tó máa jọ kalẹ̀ náà lè ó máa bí lálẹ́ pé àmà. صلى الله عليه وسلم ورجع عن أبي هريرة رضي الله عنه أبو هريرة من حديث أن رسول الله صلى الله عليه وسلم قال أفاق وآيات النبي صلى الله عليه وسلم إن كان شتوتين شيء نواسي أجبائي قال ولو صليك أتدرون من المفلس إن شاء الله أن تجد مفلس لنا اليوم

Ẹ̀wọ̀n nínú méjèèjì, ṣé ní àìmọ́fúlé sàdé àbí àìmọ́fúlé sòfin náà? Àìmọ́fúlé sòfin náà. Ìbá Zùbúrá ní wà lórí ìjókòó. Ọba ni a tó o. Àwọn àgbààgbà fún àwọn àbúkan wọ́n àwọn sì ń mú náà jọ o. Kìí ṣe dé wa, ṣùgbọ́n ká gbìyànjú nínú rẹ̀. Ká má sọ̀rọ̀ kíkẹ́ náà ṣàjá náà sì ti ń dùn tó wá ń kàkà kó kà òun ni Sheikh Abdulwahab alhamdulillah tí ó wà ń lẹ̀ àgbàjá náà sì ti máa ń dẹ́rù bọ níwáàzú ni barakallahu fi Àlùmọ́fúnlẹ́sù àrábì àwọn bàbá ń fẹ́ dà lábì ló. Kọlu ìmúfúnlẹ́sù fi na mọ́lá àdírí àmàlàwò. Wọ́n ní àlùmọ́fúnlẹ́sù láàrin wa. Mọ́lá àdírí àmàlàwò. Mọ́lá àdírí àmàlàwò. Wọ́n náà lọ́dún tí ò ní kò ní dírí àmàlàwò pé ká tó kò ní pọ́ǹkan lọ́wọ́. Lámàtà. Kò kò ní ká kò ní kó ní túnmọ̀ rẹ̀. a ní sáà ń balẹ̀ rẹ̀ sáà ń mọ̀ pé túnmọ̀ ọmọ ẹni tó jù mọ́lẹ̀. àpárá rẹ̀ tó òṣìṣẹ́ ọlọ́run bá ní à. iná lè mú fúlísà mi ní ọmọ bí. òṣìṣẹ́ ọlọ́run náà ti já mú fúlísà náà lè mọ̀ mi lálẹ́ tí. ọ̀yà àti ìyá ọmọ ìkìyà máa ti di sọlá àti ọ̀rọ̀ wà sí àmì ọ̀rọ̀ wà sàkàtì. àwọn ènìyàn nínú àti lálẹ́ kí á mọ̀ ó máa kírun ó kírun gan-an. wọ́n sì yàn ní. ó bẹ̀rẹ̀ gan-an kì í ṣe rọ̀mọ̀dán lẹ́kọ̀ọ́ tó gba mọ́dé tọ́sí àyọ́ mi lè fi ìta tó fọ́tí fífi ojú ń gbà. wọ́n sàtẹ̀ ó bẹ̀rẹ̀ ju kí wọ́n pè lọ. àbíjà alágbèjà ó ló ti máa ń gbà rẹ̀. ó bẹ̀rẹ̀ gan-an. alẹ́ gbogbo tí a ta fi hàn máa ṣe láì lórí sí. wọ̀nyẹ́ àti ìwà kọ́díjà sẹ́mà náà sá. ṣùgbọ́n kí ló kó balárì kí àwọn tó máa padà á dẹni tó kò fún mi. kọ́díjà sẹ́mà náà sá. kò tí láì kí àwọn aláàbò sọ pé kọ́díjà sẹ́mà náà dà. òun ti ẹni rẹ̀ mú bérébéré ó ti fẹnu ó ti fẹnu àtẹ́lẹ́ ilé òdi tu ilé ìlú kùkù ó ti fẹnu faṣọ yarí yẹn ya. àkọ́dà fàhádà. ó ti tún un ṣì dámẹ́lẹ̀ yìí. wà á kẹ́lẹ̀ máa dà

Ẹyin kìí rí nǹkan kan dáadáa nípa. Wọ̀nyá ti wà kọjú sàkánà àdá wà kọ́nà fọ̀rọ̀ àdá wà àkàlà máa làhádá. Arábìnrin lára ń tó báyé rẹ̀ ṣe ṣe kọ̀dẹ̀kọ́dà fàhádá. Ó ti tún rí jìnà mẹ́rin tí ò ṣe jìnà. Àdá fàhádá. Wà ákàlà máa làhádá. Arábìnrin sọ̀rọ̀ ó ti jẹ owó olówó mọ́ tẹ́tẹ̀ni ẹlẹ́ni òwọnú ẹ̀ èyàn gbọ́dọ̀ máa ṣe èyàn ara rẹ̀ fúnra ara rẹ̀ àyèyàn gbọ́dọ̀ máa já èyàn máa audit àkáǹtì fúnra rẹ̀ owó tó wọnú àkáǹtì ẹ̀ owó olówó tó wá ṣe kíra ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ọ̀tọ̀ pé wọ́n lọ wọ́ àwọn ọmọ yahoo tó ń wọ àwọn ọ̀ràn tí wọ́n ní ó nípan ọ̀tọ̀ pé wọ́n wọ olówó owó olówó kan náà ni ó dàpọ̀ mọ́ wọ́n náà mọ̀ tí kìí ṣe nínú owó tó wà lọ́wọ́ ẹ̀ ويأتي وأكل مال هذا وسفك دم هذا Ilé ẹ̀sìn àbájá lówó tí ò bá lòun fún ẹ, mọ̀ kó máa fún ọ. Akẹ́lẹ̀ máa là á dá. Tó bá ra bọ́ọ̀bù lọ́wọ́ tí ò bá lòun fún ọ. Akẹ́lẹ̀ máa fún ẹ.

àwọn tó kúrò àtọ́ pé àwọn ẹgbẹ́jẹ̀ jìnà ń jà mẹ́rin jìnà ń jà ló wá sọ pé mìí fẹ́ gbẹ́jọ kọ́kọ́ e gbogbo ẹ̀rọ́gẹ́ gbogbo ìmàlù yìí ká pọ̀láì àwọn ọmọ ọmọ àgbẹ̀tọ́ lọ́wẹ́ láì kí á mọ̀ pẹ̀lú pé wọ́n ti sọ àwọn tí wọ́n ń jà tó bá ń ṣẹlẹ̀ láwọn ilé ẹ̀kọ́ nílé ìwé ayé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ nílé kéwú tó bá ṣẹlẹ̀ nílé kéwú àbáyọ̀ gbẹ. ládàbù máa Ìlànà dání. Aṣọ́rẹ́ kí ló yà wọ́n ní sáàdù wọ́n àfà Mùsùlùmí àtọ̀ fẹ́ kọ́rọ̀ àdàní àfáyín bá ń rí náà nìyẹn. Láàtàbílì náà ń rí ẹ̀kọ́ mi wà bẹ̀ mùsùlùmí náà kọ́ yìí. Kàkà kó sọ fún olùkọ́ pé àbọ̀lá ah, òṣàbùsùn ọmọ yìí àbíkò bẹ̀ wọ́n. Ó ṣàbùsùn fún wọn àwọn láìṣẹ́ ní láàrínlẹ́lẹ́ oṣàbòsí kàkà kó lùkọ́ sọ bẹ́ẹ̀ ẹ̀kímòdé olùkọ́ àgbà sọ bẹ́ẹ̀ olùkọ́ àgbà náà tó ń bá ọmọ wípé ah, ah, ẹ̀tún wá fẹjọ́ olùkọ́ yìí tó kó báyìí Oye ti jẹ mẹ́fà mẹ́fà sí. Látọ̀bí ìmọ̀nà rán. Gbogbo lè kí o sábà ti pèsè sórí bá láti kéré àwọn ẹni tàná sọ̀rọ̀ sọ̀rọ̀. Àbùjá pọ̀ ń bẹ̀, wàbàjá pọ̀ ń bẹ̀, sókúsá pọ̀ ń bẹ̀, fífíṣá Kí a ṣàbùsí bá padà kéèké rẹ̀, ẹni tó ṣàbùsí padà kábàámọ̀. Ọ̀yá tí kọ́ tí sàtàmà hádà wà padà fara hádà wà kàlámà là hádà. Wọ́n sàfàkà hádà wà gọ́gọ́ hádà. Eléyìí léwu púpọ̀. Bàyá kọ́ hádà mi ní Hazana ti hí. Àbúwọ́nù kíláàsì, wọ́n bá pé gbogbo àwọn ti ṣe róta lónìí ìgbà tí wà gbà ẹ̀tọ́ wà lè mọ́ balẹ̀ gẹgbà àti ọ̀sán sáàsì ní ìfẹ́ ẹjọ́ ẹgbẹ́jẹ́ ìgbàjẹ́ kí látorí ọmọ látorí ìrìnàkìní tí á ìsìláàmù kọ́ ò kíni kí lè ṣẹlẹ̀ sọmọ ìrìnàkìní tí sí sí sí ìrànbí ogójì tí bàbá ló ṣẹ̀ wọ́n wá ju bàbá sẹ́wọ̀n bàbá wá kú sẹ́wọ̀n wá nẹ́sí lọ mọ́mọ́ rẹ̀ ìṣẹ̀lẹ̀ ìsìláàmù fàyègbà wákàtí orí ẹ̀ àbòsí ni ẹni tó ń nà Àgbẹ̀tọ̀ rẹ̀ padà láti fáyé. Yóò bọ́ rádá mi ní àsánà ti Gbogbo ẹni tó ti fẹ́ nípa ti ẹ̀jẹ̀. Àwa mú nínú. Mírìn àtànà ti yí. A mú nínú dáadáa ìrìnlẹ̀ lálìkì àwọn. Wọ́n àdá mi hàtànà ti yí. Gbogbo iṣẹ́ olóore tó ṣe ìrun tó kí ààrẹ tó gbà, a máa mú a máa fi sọ gbèsè fáwọn ènìyàn padà. Fọ́nìyà ti hàtànà tó. Tó wá di pé ṣe olóore rẹ wá. Kọ́bílà ayìn yóò mú bí àná alẹ́ yìí. Kó má jẹ́ mi, kó má jẹ́ yàn ó bá di pé gbogbo iṣẹ́ olóore rẹ̀ tán kò lẹ̀ sí ìsan gbèsè tán ah! àwọn tó rẹ̀ ẹni tó sì ṣe pé fún ló sì wá ní tó fẹ́ gbẹ̀tọ̀ rẹ̀ ẹni tó sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìdá ló sì wá ní tíyánà fẹ́ gbẹ̀tọ̀ rẹ̀ yìí tó wá wá tó ẹja ṣọ́ra wa kàtà ìṣojú tó wà láàárín àwa àtàwọn èèyàn kọ́kàn wá balẹ̀ balẹ̀ lórí tọ́tọ́lọ̀ bá ní kí ikú dé ó kínú ọ̀ràn ọgbà ìrọ̀ràn ó máa jẹ́ pípẹ́ sí ní ọmọ alẹ́ gbogbo ẹ̀sán láti fi àmọ̀ ẹlẹ́gbẹ́ àmọ́ ọmọ ọ̀wọ́ ta sí kò lè san owó fún ní ta sí ó ti dàrú lọ́wọ́ báyìí lọ́wọ́ pé mọ̀ fún wọn ti gbowó lọ́wọ́ ẹ̀ Allahu Akbar àkàfáyé táwọn ẹlòmíì ti sanwó ó ti gba tẹ́ǹkì nínú mọ́ọ̀lù ẹ̀ láì sanwó àbátọ̀ òdìkú ní tẹ́ǹkì ni ọ àgbàlọ́bà bábọ̀nà tó fẹ́lẹ̀ kọ́kọ́ àwọn èèyàn jẹ ìjẹkújẹ adẹ̀ pọ̀ nípa púpọ̀ ṣùgbọ́n tó máa burú ní pé kìí ṣòwò ló máa fi sán padà gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí ní kálukú ti bá ti bí ẹ̀sọ́ lẹ́sọ́ tó gbèrè wà yá wà yá tẹ́lẹ̀ báyìí tí a bá jẹ́ yín lówó ẹgbẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ láyé ẹ bá sọ fún mò ń ti fẹ́ lọ́lọ́run lọ́wọ́ náà bá ń pẹ̀yìn àti ọkọ̀ ẹ̀sọ́ fún láyé tó wá pẹ̀lú ìrẹ̀lẹ̀ yìí náà kò tán nínú yín tẹ̀lé sí kẹ má dọ́rọ̀ ẹ̀dúró dàlẹ̀ pé á mọ̀ tó máa máa padà wá lọ jẹ́ jìyà fún iṣẹ́ náà bá ní wọ́n máa gbà ní gbogbo iṣẹ́ olóore rẹ̀ a máa fi sọ́pẹ̀ fáwọn ènìyàn wọ́n máa kúrò àgbẹ̀ náà torí pé owó ní kò sí pé kò sí pé látẹ́rà kankan

tó bá dàlẹ̀ kí a mọ̀ kèfèrí ò ní dáadáa tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ pé kò lákọọ́lẹ̀ dáadáa kan lẹ̀ tẹ́lẹ̀ tó fẹ́ di dáadáa kú ṣùgbọ́n wá yọ nínú àìdá díẹ̀ inú ìsàlẹ̀ òkun iná lè ọkọ̀ wà tẹ́lẹ̀ àwọn ayọ nínú àwọn àìdá díẹ̀ tó ṣe láyé àwọn àfikún ti fi ẹ kèfèrí nìyẹn kó balẹ̀ mọ́kọ́lọ̀ mi sálábò sí kèfèrí tó jílẹ̀ rẹ̀ dùmọ́ sí ẹ nígbà tó wà láyé òkọ́lé òwá bulẹ̀ òsófìlà òwá bulẹ̀ tìbèrè mọ́ tiẹ̀. ọ̀rọ̀ pé kébèrè òní ládá kan tó fẹ́ gbà kò ní ṣe olóore kan nínú àkáǹtì ẹ̀ ṣùgbọ́n jọ̀gbọ́dà ní kíláàmù àjọ nínú iṣẹ́ aburú ti tiẹ̀ tó wù ṣe àwọn abìkún ti tiẹ̀ nínú tó lu jìbì tó lu kébèrè jìbìtì kébèrè tó ná fẹ́ẹ́ mọ́ni fún jẹ́bí kébèrè ni. ó lè jẹ́ èyí gbogbo àwọn ọmọ ìyá àti mùsùlùmí ẹja túbọ̀ wa ṣe ká tó kọ̀ọ̀rọ̀ wa ṣe ẹ má dá máa ṣe ṣe yí pé mo ṣe gbé kò sáàtì pé nílẹ̀ sí ti wá o ẹnìkan kọ́ òkú fẹ́ ṣẹ̀ wá o ẹ̀ṣẹ̀ níkà ló púpà nínú àkáǹtì rẹ̀ tí ó bá lẹ̀ ní ẹ̀kọ́ kú fẹ́ ṣẹ̀ rẹ̀ olèrè dáná kan sọ̀rọ̀ ọ̀nà kọba ní kílé lókò ní ẹnìkan ti kú fẹ́ ṣẹ̀ rẹ̀ ó lè lọ sókè mọ́sàn ọlọ́gbìnrin sí gọ́ọ̀nà sọ́fíìsì kò tó wá mọ̀ bí àwọn kú bẹ́sẹ̀ rà wá jẹ́ pálápá ìyà. láyà fọ̀rọ̀ sáwọn nàbí pólísì nàtí. ẹlẹ́ náà ni sàmà ní òní àti ọlọ́wọ́ tó jọ. àkàlùbọ̀ lè di ọjọ́ mọ́tẹ̀ká tó tó tẹ̀síwájú inshallah monday tuesday wednesday ọjọ́ wednesday ọjọ́ mẹ́jọ ó náà la máa parí tẹsílẹ ti ramadan ti ọdún yìí lẹ́yìn ìgbà náà ó ti di ọdún tó ń bọ̀ inshallah Ọlọ́run kó jọ kó fún wa lẹ́yìn ìgbà náà lọ kó ṣe wá kú lórí dáadáa kó fi dáadáa náà rọ wa lọ́rùn láti lè ṣe kó lè ṣàkóso fún aláàánú fún àfún sí oṣù alamọ̀nìkẹ́nà tó máa ṣe ọ̀nà ìmọ̀ná fẹ́ẹ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ fẹ́ẹ́